والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السادس والستين وسبعمائة وعن معمر بن عبد الله رضي الله عنه عن رسول الله صلى الله عليه وآله وسلم قال لا يحتكر إلا خاطئ رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال لا تصر الإبل والغنم فمن بتاعها بعد فهو بخير النظرين بعد أن يحلبها إن شاء أمسكها وإن شاء ردها وصاعا من تمر متفق عليه ولمسلمين وهو بالخيار ثلاثة أيام وفي رواية له علقها البخاري وردها معها صاعا من طعام لا سمراء قال البخاري والتمر أكثر استاذ إليه هذه أسرني قارتين eléyìí tó ń sọ nípa dídíye lọ́jà àrígbẹ́ntà dé fi yẹn tọ́ka sí ní pé ìjọba ò gbọ́dọ̀ díye lọ́jà gbọ́dọ̀ sọ pé òun fẹ́ fi control surprise iye báyìí lè gbọ́dọ̀ máa ta nǹkan báyìí lè gbọ́dọ̀ ta nǹkan báyìí ju nǹkan báyìí lọ nítorí pé anabi sallallahu alaihi wasallam ó fi hàn wá nínú àdéhùn ìpè àbòsí ni ó sì wo òun fún wọn pàdé Ọlọ́run lẹni tí òfin kankan ṣàbòsí sẹ́nìkan nínú dúkìá àbí nínú ẹ̀mí ǹjẹ́ tí o bá tọ́ kíjọba ó jẹ́ pé wọ́n á kọ́ńtrólù price sọ́tọ́ káwọn táǹtajà náà kájọ máa lẹ̀dí àkókò lórí pé dandan iye báyìí la máa tajà àti pé gbogbo apáta ẹnu wa gbọ́dọ̀ kó lórí pé báyìí la tà ẹni tó bá sì tà ní síbẹ̀ àwọn ó ṣe pé àwọn ó múlẹ̀ àwọn bá sì múlẹ̀ àgbẹ̀ ní tó bá dalẹ̀ kọ́ balẹ̀ lọ gẹ́gẹ́ sí àwọn yorùbá àkọ́kọ́ ni pé tí ò bá tọ́ síjọba láti di iye lọ́jà kò tọ́ sáwọn ẹni tí ń tajà náà láti di iye lọ́jà pípé iye báyìí la gbọ́dọ̀ tà ambọ̀sibọ̀ ti kẹ́ wàá pẹ́ múlẹ̀ lórí pé nìkan gbọ́dọ̀ tà kó dín síbẹ̀ nítorí pé káràkátà wọ́n mọ sórí pé ní tó bá wọ̀ náà ní kọ́ta rátà tó jèrè alihamudulilayi tó bá sì tà tó jèrè alihamudulilayi orúkọ mi tuntun jèrè náà ni yóò tún tàkà sọ́ọ̀tì ńjọ mi tàgbọ́dọ̀ kàkíyèsí àyẹn káwọn amú àwọn èèyàn bí ẹrú káwọn amú bí ọmọ ọ̀dọ̀ lálágbọ́n gánà àfi báyìí lẹ gbọ́dọ̀ tà àtúntò ọ̀gá ẹ̀ ọ̀tàkùn fún wa ẹ̀dá wa torí ìdẹ́lẹ́ àwọn àti ìdá púpọ̀ ìbá ẹ̀ ta ìjọba tàbí ti dalẹ̀ ilẹ̀ yọ balẹ̀ ẹjọ́ sòfin náà gbọ́dọ̀ tó bá di tàbí bẹ́ẹ̀ ní alẹ̀ ìjọba di tàbí bẹ́ẹ̀ lọ tó di dalẹ̀ yọ bíi ti alẹ́ kò ní o tún mẹ́sàn án wà fún káàdì ẹ̀wà ẹ̀wà fún káàdì ẹ̀wà fáàmù lẹ́yìn náà tó bá yìí tó bá yẹn kì ẹni mílíkì ọkọ àbúrò ọmọ náà ti kó oúnjẹ kú ọ àmọ́ àmọ́ tó mọ́lẹ̀ ẹrẹ báwo wọn máa dé pẹ̀lú nínú ìgbà Yorùbá nù wọn dé pẹ̀lú nínú wọn àgbè fáwọn tí mọ àwọn ẹlòmíì ẹ̀wẹ̀ wọn lè kó ọmọ ìgbà sínú wọn máa gbó mọ ìjẹkújẹ àwọn ẹlẹmìíràn wọn lè mú àjọ lọlé ìjà sínú abọ àwọn àti wọn lè wọn ti àti. Wọ́n mú mi lọ́rọ̀ máa wú àwọn ọ̀sán gbọ́ ẹ̀gbọ́n àwọn ọ̀sán kan gbọ́ káàdì ṣẹlẹ̀ torí ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ̀ ọ̀dà wa. ọjà ìkọ́ ọjà ìkọ́ bá ti fún yẹn. ó lè ṣe é ó sì lè jẹ́ ó lè má jẹ́ torí àwọn ajẹ́ ọ̀gá àwọn ọ̀gá ọ̀gá ìlú lè má ọ̀gá ìgbà náà ìtajà ìgbà náà. Thank you. báyìí náà wọ́n máa ń parọ́ ẹni tó bá sì tà ní síbẹ̀ báyìí ní òrìṣì ẹ gbọ́dọ̀ àwọn ẹlẹ́fọ̀ọ́ náà ń kọ́ àwọn náà ń ṣe pàdé àwọn ẹlẹ́pà àwọn náà ń ṣe pàdé wàlà hàwùlà wàlà quwwata illa billah lẹ́nu lọ́lọ́ la gbọ́ pé àwọn akóyọyọ àwọn náà ṣe pàdé o ṣe pàdé lára lu lórí o pé pẹ́ o àwọn dọ́bù ẹ̀ yìí táwọn pé pẹ́ àwọn ti dọ́bù owó ẹ̀ ìdáhùn kó òkúta òkúta bẹ́ẹ̀ pé pẹ̀lú náfa wọ́n tún lọ náà títí dọ́bù tọ́ eléyìí náà ń bẹ nu pàǹfìnira kàn ọ́n ìjọba ọ̀yẹ́ ó náà máa di iye lọ́jà ẹ̀yin gan alára ẹ̀ lẹ́tọ̀ọ̀rẹ̀ ẹ̀ lẹ́tọ̀ọ̀rẹ̀ lábẹ́ òfin ọlọ́ so lẹ́yìn náà mẹ́tẹ̀ tààbẹ́tùm ọ̀mọ̀mọ́ ọ̀kadùwọlẹ́dẹ́tùm ọ̀mọ̀hẹ́tùhùm àhárọ̀ ń dè lẹ́sọ̀ àwọn èèyàn dẹ́rù ló jẹ́ pé àwọn ìyá wọn bí wọn lómìnira ẹ wá sọ pé ẹni tó máa fẹ́ gbéṣẹ́ fún tó bá rẹ́ni gbéṣẹ́ fún pé lọ́ọ́ kó ìpẹ̀ wá ẹni kò gbọ́dọ̀ lọ́ọ́ kó àfi kọ́kọ́ wá kó jíṣẹ́ nílé ìyẹ́gbẹ́ ẹ gbọ́dọ̀ <laughs> ẹ wá kó jíṣẹ́ lórí tébù ẹ bá wá kó jíṣẹ́ àwọn olùkọ́ iye táwọn wí náà lọ́ta kìí sì ṣe dandan kọjá pé wọ́n ló kó ìwọ́ta gbéṣẹ́ fún un kìí ṣe dandan kọjá pé wọ́n ló kó àwọn wà á pin àwọn ọkùnrin ọkàrí káwọn kan mọ́ bàá jókòó lásán láì ríṣẹ́ ẹ gbọ́rọ̀ wọ́n lé lẹ́yìn ti gbá làkà yìí tẹ́lẹ̀ lẹ́yìn làwọn èèyàn mọ̀ ní wọ́n gbé sẹ́ fún eléyìí tẹ́ ti yẹ gbọ́n arin lẹ̀ kalẹ̀ ohun abu ni èèyàn kìnyàn rádaràda ni ó ti rí sẹ́yìn ìṣó ti tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ọkọ rẹ̀ ń bàjẹ́ rálẹ̀ pín kárí ẹgbọ́rọ̀ mi àhún mi ẹ̀kúṣe mú na rahmatu rabbi tọwọ́ yín lọ́wọ́ àní kíkẹ́ máa kún kí ọlọ́ nahnu qasamna baynahum ma'ishatahum fil hayati ad-dunya ọlọ́run láwọn la ìṣẹ̀mí fún wa apín nǹkan tí wọ́n máa lò owó tí wọ́n máa ná fún wa nínú gbèsè ayé ẹ̀yin kọ́ lẹ́sìn sáwọn yìí tó ń torí de eléyìí báyìí eléyìí ìwà kàní ìwà kàní ẹ̀yin tẹ́ ń sìn pé pẹ́ náà táwọn télọ̀ náà bá ti pàdé lẹ́yìn lórí ẹ̀ pa àwọn télọ̀ náà yàtà kí wọ́n lẹ̀ yíyà abẹ́rẹ́ rí nǹkan mọ́ gbàkan náà wọ́n ti láwọn télọ̀ náà yarí náà táwọn náà wọ́ọ̀dì kálí táwọn ọ̀ràn sọ ibi táwọn ọ̀ràn mọ́ áá so nǹkan ìyàlẹ́nu abẹ́rẹ́ nǹkan náà torí di eléyìí lábẹ́ òfin ọlọ ọ̀tọ́ náà kẹ́yìn náà máa di iye lọ́jà iye tó bá pé kálukú nìkan máa ṣiṣẹ́ rẹ̀ iye tó bá pé kálukú nìkan máa tajà rẹ̀ ọlọ́run darí ti kálukú sí ṣòbó ti wà nù. lẹ́yìn eléyìí tí wọ́n lónìí wọ́n jẹ́ ọmọ ọlọ́run ọba sí ó gbà wọn látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi ni la muslim ẹnì kò ní kọjá pamọ́ àyàfà láti ṣe ẹnì kò ní kọjá pamọ́ àyàfà láti ṣe kí ni agbàlérò pẹ̀lú kíkọjá oní ẹni kéèyàn ra ọjà lásìkò ẹ̀dínwó rẹ̀ kéèyàn ó gbé jìnnà síbi tí ó ti ta títí yóò wá máa dúró dé ìgbà tọ́jà yẹn tí ó di pé kò sí má yóò wá kó jáde láti ta lọ́wọ́ gbogbo eléyìí ni wọ́n ń pè ní kíkọ́jà pamọ́ al-ihtikar òun náà ní kọ́ ra ọjà kan lásìkò ẹ̀dínwó rẹ̀ fún ajẹ́ká nìyẹn tiẹ̀ onígbọ́ fẹ́ kó pamọ́ títí dìgbà tí yọ̀ wọ́n gbogbo ìgbà náà ló tó tà ẹ sì mọ̀ pé irú eléyìí ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ wa yìí bàjẹ́ láwùjọ Yorùbá yìí pápá jùlọ epo pupa wọn máa ń ra wọn máa kó pamọ́ ni wọn máa kó pamọ́ lásìkò tó wọn máa kó dirú àsìkò yìí ẹni bẹ́ẹ̀ ti ń gbá wa mú báyìí iye tó bá wù kálukú ní ta iye tó bá wù ọ̀gẹ̀dẹ̀ ńkọ́ ẹ̀yẹ kẹ́ ẹ lè kó pamọ́ ẹ̀yin ń pọ́tìrì ẹ̀yin náà ẹ̀kọ́ yín pamọ́ ẹ̀kọ́ pamọ́ bí ọdún kankan rẹ̀ ìdí ni ó lè yín ká yóò máa lè yín ká gbogbo pọ́tìrì mángò ẹ̀rọ kókò lójú àlùbọ́sà ńkọ́ ẹ̀dá kan ẹ̀kọ́ pamọ́ o gbọ́ ẹ̀ bá lẹ́bàá rí tí gbogbo ẹ̀ ti domi alùpùpù sinmi tòmátì ńkọ́ ẹ̀dá kan ẹ̀kọ́ pamọ́ atarodo báwa ẹ̀kọ́ pamọ́ yóò yà yín lẹ́nu kódà iṣu ẹ bá kó pamọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ dé pẹ̀ wallahi subhanallah torí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni ẹnì kan ò ní kọjá ìgbà tí bracket àyàfi aláṣìṣe àyàfi aláṣìṣe Muslim ló gẹ́gẹ́ bá ti fi ti ṣe wá ọkàlì gbogbo nǹkan ní jíjáde jáde fi jáde láàyè kẹkẹrú ìlà ọkọ ẹnì kan ò ní kó nǹkan kan pamá kó máa fi sùngbà tí wọ́n wà àyàfà láti ṣe ọkàlì bẹ́ẹ̀ bá kó pánù kọ́lé tó bá kó pamọ́ bẹ́ẹ̀ bá kó twenty tó bá kó pamọ́ bẹ́ẹ̀ bá kó pákó tó bá kó pamọ́ tẹ́ bá kó búrẹ́dì tó bá kó pamọ́ tẹ́ bá kó yọ̀ tó bá kó pamọ́ èso kan èso kan lé èèyàn kó pamọ́ àdéhùn ìbò ti ṣe wáyé ọkàrí gbogbo nǹkan ṣùgbọ́n wọ́n ní abáwo dáadáa á rí i pé báde fi ti ṣe tó kárí o wọ́n ní kìí sùn lálò kìí sùn lálò nítorí pé ẹni tó gbàdé sí wa. ìyẹn ó hàn pípé epo ló máa ń kó pamọ́ epo ló máa ń kó pamọ́ ìgbà tó ti jẹ́ pé epo ló máa ń kó pamọ́ òun ti hàn pípé oúnjẹ ìlànà sallallahu sọ pé ẹnìkan ò ní kó pamọ́ o àwọn ètò pọ̀jù ní oúnjẹ nìkan ni yàtọ̀ sí nǹkan mi eléyìí la mú oúnjẹ ni yàtọ̀ sí nǹkan mi tó bá wọ̀ kó pa mọ́mọ́ nà má tó bá di kéèkì mọ́ lọ wọ́n náà gbọ̀n so <laughs> so ọba sì wọ kò sí wàhálà òkúta òkúta tó ti ń ṣe dẹ́kì kópa wọ́n lọ́ mọ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ kópa mọ́ nítorí pé ni. nǹkan tó lo kó nira báwọn èèyàn jù tí wọ́n bá kó pamọ́ kò síbi oúnjẹ àti tí kìí so oúnjẹ ní ìsìn tí ó padà dó oúnjẹ kí ni èso oúnjẹ tí ó padà dó oúnjẹ bí epo bí òróró èèyàn sá lè pé ebi ń kó nǹkan mọ́ mu pé kí ni so nítorí ẹ̀ èso oúnjẹ ní ìsàmá ìmọ̀ padà dàrú oúnjẹ. bákan náà gbogbo oúnjẹ àwọn èèyàn ń jẹ bíi ráì bíi ẹ̀wà bíi wọ́n ti pè lùbọ́ wọ́n ti pè láǹfún gbogbo orú àwọn kan wọ̀nyẹn gàrí wọn á ẹni tó bá kó oúnjẹ pamọ́ aláṣìṣe torí ẹ̀ a kó oúnjẹ pamọ́. tẹ́lá lóúnjẹ jéró ni dawa ni alikama ni atsa ni gbogbo ru àwọn oúnjẹ táwọn yẹn máa ń jẹun ẹ emata kó pamọ́ ẹ ẹ sí ni ẹ mà tà ẹ mà tà orí títà náà lè wà lọ́ba wọn iye tọ́jà bá ń sọ lẹ́yìn náà sí ní burú mẹ́. ẹ bẹ́ẹ̀ sì ra tuntun ti wọ́n àsìkò pamọ́ tẹ́lẹ̀ náà ń lánàá iye tá a ta lánàá lónìí ńkọ́ ó ti wọ́n. àmọ́ kẹ́ ẹ wá máa kó pamọ́ pẹ́ẹ́n retí ìgbà tí ó eléyìí lọ́sọ̀ àyàn di ẹnìkan ni ah nígbà tí òtún ẹ̀ ti sọ̀rọ̀ di káfíìrì ó daa wọ́n máa kó pamọ́ ọ̀daràn ni ọ ọ̀gbọ̀dọ̀ kọjá pamọ́ báwo wá lẹni tí ọlọ sọ́jà ó wá rí i pé ráìsì ọ̀pọ̀ ọ̀pọ̀ kọjá ti sọ lọ́jà kódà wọ́n tún lo agolo lórí ní kọ̀rẹ́ nira wọ́n á ní gbogbo àkókò kan o kò bá jẹ wẹ́wẹ́ kò bá jẹ gígùn fẹ́fẹ́ sàrùn fẹ́fẹ́ sàrùn. tó bá ní kí tirẹ́là kókó ọgọ́rùn-ún nínú ọjà ẹnìkan ní mọ̀ pọ̀ kankan níbi tọ́pọ̀ jù téèyàn bá rajà nírú ìgbà yẹn sọ́jà pọ̀ máa ó dínwó ó sì tún pọ̀ débi pé tí o bá rà ẹnìkan ní fura pọ̀ ra fẹ́ẹ́ máa tí fura ìyẹn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ń tọ́ bá ti wá fẹ́ràn ni à ẹnìkan tonti bí wọ́n ṣe ra tirẹlọ ọgọ́rùn èso tó kù lọ́jà tó pọ̀ ẹni tó bá rajà níwọ àsìkò yẹn ọjà dínwó gan ọjà yìí ti pọ̀ àṣejù fẹ́ wọ irú kò mú bùrọ̀dá ni wọn ara ń gbà ní ẹlọ pamọ́ wọn ò ní pè yín ní mọ̀tẹ́kìr ẹ̀sàkíyèsí wọn ò ra ó dínwó jọjọ ó sì pọ̀ púpọ̀ lọ́jà gbàtí èsì rádìrì tẹ̀ rà kò mú fura dání torí kò pé kẹlómi náà má rì tẹ̀ rà ẹni tó bá rà nírú ìgbà yẹn wọn ò ní pè ní al-ihtika sọ pé ọ̀rajà kópa má fi sùn gbà ọ̀wọ̀n ẹ wá lọ kópa mọ́ èyí ti sàníyàn ẹ̀yin náà ẹni pé ẹfẹ́ kópa mẹ́dìgbà tí ọ̀wọ̀n ṣùgbọ́n àníyàn ti ẹni pé ẹfẹ́ ní ní sọ̀ àsìkò tọ́jà ìwà wọn ẹwà bẹ̀rẹ̀ sí ní ta tẹ́lẹ̀ náà kìí sàníyàn yín ni pé ẹfẹ́ kópa mẹ́dìgbà tí ọ̀wọ̀n àsìkò tó wá wọn ẹwà bẹ̀rẹ̀ sí ní ta fẹ́fẹ́ thousand naira gbàtọ́ wá wọn ó di thirteen thousand èyí wá ń tà fáwọn èèyàn ní ten ten thousand ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án ọlọ́wọ́ sàn yín lẹ́sàn-án yàtọ̀ síwèé táwọn èèyàn máa ń ṣe tẹ́gbẹ́ ní ìsìn wọn lè máa tẹ̀ wá wọ́n ti wá lọ pẹ́ wà wá wọ́n ti lọ pẹ́ wà wá wọ́n ti lọ pẹ́ wà wá wọ́n ti lọ pẹ́ wà wá wọ́n ti wá fún kẹ́míkàsì kẹ́míkàsì ti pọ̀ tí wọ́n máa wọ pé títí oṣù mẹ́jọ kò sí tí ó ṣẹ̀wà yìí wọn a lọ kó pamọ́ wọn sá ń rà kó pamọ́ wọn sá ń rà kó pamọ́ wọn sá ń rà kó pamọ́ nígbà tó sọ pé àwọn ti mọ àsìkò tó scarf gẹ́gẹ́ bí iṣẹ́ wọn tó ń ṣe gbogbo wa ẹ̀wọ̀ sáàlì máa wà tó wà òdì yìí ẹ ṣèké ṣojoojúmọ́ lágbẹ̀ǹgbẹ̀ gbogbo wọn sì ti tájẹ́ tìgbà tí ó wọ̀nyí. àwọn ọ̀rọ̀ àpẹwà kọ̀ọ̀kan lórí seven seven thousand wọ́n sì ń lóde ẹ̀ sínú store wọ́n ń lóde ẹ̀ sínú store bí wọ́n ń sẹ́ńs cars ló sẹ́ńs cars wọ́n wá ń bá wọn ẹ ta fún wa ten ten thousand ní ọlọ́ọ̀ mẹ́jẹ ẹ tẹ̀ wáyé fún wa ọlọ́ọ̀ mẹ́jẹ nígbà tó tún ṣe wọ́n tún wá bá wọn ẹ wá ta ní fourteen fourteen thousand wọ́n lọ́ọ̀ mẹ́jẹ ìbẹ́ náà ti mà níyàn wọn níṣẹ́ àbẹ́ mà níyàn wọn tó àwọn tó ti àwọn ní twenty twenty thousand ẹ lè lónà àwọn seven thousand wọ́n mọ̀ wá sọ láàrin ara wọn pé orúkọ àtẹ́wà bá tó tó thirty five thousand kó wọn tó tà yóò tó wá times ẹ̀ pé thirty five times seven hundred bags ètò wa kiri rẹ pé wọn jẹbi mílíọ̀n eight million ten million wọn wá lọjà wọn ní jókòó síbi gbà wọn máa wọn kàn jọ máa péjọ wọn máa ṣàwàdà ṣe owó ń bẹ lè àsìkò yẹn ti ń súnmọ́ because twenty eight wọ́n rà á nìsín àlódìgbà tó bá tó thirty five percent tó tà wọn kàn lọ máa ṣàwàdà ń ṣọ́ọ̀pù ni ó lè mú tẹ̀síwá lọ́kọ́ máa ṣe báyìí adúpẹ́ fọlọ́ nǹkan ìṣe bẹ́ẹ̀ lẹ̀ tẹ́ ẹ bá máa ṣe bẹ́ẹ̀ ọ̀daràn níyó kò síbi tọ́lọ̀ ti lè ra inú ẹ̀ẹ́dẹ̀ kó àlọ́ fi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà sọ pé nìkan kọjá apamọ́ fi sùn gbà tí ọ̀hún àyàfi aláṣẹṣẹ. ẹlòmíì inú wọn yóò rí ìṣèjálẹ̀ yóò sì rí tan thirty five thirty five wọ́n á lè jẹ èrè gbọ̀nà aráàmù yẹn kọjú rí ten million naira. olóyè ẹlẹ́dàá wa tọ́ga olùlágbára wọ́n á lè gbé àdánwò twenty million bá níbo láti gbowó èlò lánàá ọkọ̀ àwọn ọkọ̀ ọkọ̀ máa bá kẹ́rù bọ̀ ni lórí kọ́kọ́ já kótó kótó di kọ́ débẹ̀ láàárọ̀ àwọn atiláwí ti kẹ́rù lọ lórí pé àwọn ọlọ́pàá mú kan ẹ ẹgbẹ́ àwọn mú wọn ní mọ́tò yẹn àtọ́jà tó kó yẹn ẹ́gíbìtì ni ẹ́gíbìtì alẹ̀ wà tó ní ẹ́gíbìtì ni wọn bá ti lè sẹ́kì fún mílíọ̀n àwọn síbi ọkọ̀ bẹ́ẹ̀ ni wọ́n á ní gbogbo ọjà tó wà ní seven mílíọ̀n aláàtọ̀ wá sí ní wọn nú gáràjì àdánwò bàbà ẹlòmí ẹ̀wẹ̀ tí ẹni ó dojú bóun ti ẹsẹlẹ àsìkò tí ó retí pé ó di thirty five wọn á ná ní thirty four thirty four thirty four thirty four ni wọn ná títí àná ó ní tí ẹ bá ti lè san thirty five ẹsílẹ ní níta àfà àtàwọn tirẹ̀là ń bọ̀ lóru tí wọ́n rú ẹ̀rọ àbọ̀ eighteen eighteen thousand la ilaha illallah sọ̀sẹ́nu kó tó yẹ kó tètè ta o wípé tọ̀ seven sí oh, eighteen ó sì fi jèrè eleven eleven thousand tààní àná eléyìí wọn abáyá àwọn eléyìí jọjà kó ní kíní kan orí ọ̀wọ́n náà láwọn járe àfà lẹ́bàá di pé wà di four thousand five ẹ̀yin ò yẹ ọ̀rọ̀ tuntun ẹ̀ ní rà èlé ìfẹ́ tí wọ́n ti kalẹ̀ fún ọpọ́n tí nípa sí lálẹ́ rọ tí gbogbo kòkòrò tí ń lára rẹ̀ gbọ́ngbà ní ọlọ́mọdé yóò bá tako lọ́jà lábàá tó máa rí pé kò tún sí ń lù mọ́ níbo láyà tá lọ wọ́n lè pe ah kò sí ọlọ́mọdé tó wọ̀ lọ bẹ́ẹ̀ ni ọlọ́mọdé tó dára wọ̀ lọ eléyìí túmọ̀ sí pé kọ́mi èèyàn kọ́ lọ sọ́ra rẹ̀ kọ́mi èèyàn lọ bẹ̀rù ọlọ́run owó rọ́ owó rọ tí òkú kejì ọmọ pa yín owó rọ tí òyí kiri kẹ mẹsẹsẹ ṣe náà láwọn ọmọ pa gbogbo ara ilé kún sí. tààtà wọn ní ti ṣe bẹ́ẹ̀ ilé ọmọ rahimallah ọsẹ ń tọ́lọ̀ ń bá sàn. wọ́n lè mú ọmọ gbé wọn sí subhanallah irọ́ mi wọ́n gán bẹ́ẹ̀ ẹ̀sìkáà ni wọ́n ń pè é léyìn haram nínú òfin ọlọ́ọ̀ ọlọ́ni tí ọjà rẹ ti rà á ọ̀n tà lọ continuously ọ̀n tà lọ continuously orí ibò ìṣe ń tà lọ náà lọ́lọ́ nìkan wá iye tọ́jà rà ń sọ náà lọ́mọ ṣàjà rẹ eléyìí ò sínú píkà ni ọ. ẹ̀rọ kí ni yorùbá lẹ́gbẹ̀ẹ́ ọmọ pé èlò lẹ́ wá rí léyìn bọ́lọ́pọ̀ léléyìí ọlọ́pọ̀ nkíni ọlọ́pọ̀ ni ṣùgbọ́n ti bọ̀ wọ̀n nítorí pé tí ọlọ́wọ̀n náà bá bọ́kọ̀ pátá lọ́wọ̀n ni nígbà tí ìsìnkú afẹ́fẹ́ bí ọmọ pa wá ṣùgbọ́n pọ̀ náà lẹ́ẹ̀ta tòbọ́jà ti wà ní. mọ́kọ́ ajẹ́pá nìyẹn tiẹ̀ onípọ̀ fẹ́ rà kó pamọ́ dìgbà tí ó wọ̀n pọ̀lẹ́ ọlọ́mọ ibi tó ti sẹ́bùrù rẹ̀. torí ẹ̀ kò sì pé al-ihtikar lábẹ́ òfin ṣẹ̀ríyà haram kárajà kó pamọ́ káfi sùngbà tí ó wọ̀n kó di pàtà ìdájọ́ rẹ̀ ní haram ṣùgbọ́n eléyìí ò kárí gbogbo nǹkan o níṣẹ́ ló kárí oúnjẹ àbí ntí máa padà di oúnjẹ àbára oúnjẹ tó eléyìí túmọ̀ sí pé bá sọ lọ bá kó pamọ́ tó ń tà tó ń retí kọ́ wọ́n ìwọ lọ́mọ mọ́tò ló kó pamọ́ tó ń tà tó ń retí kọ́ wọ́n ìwọ lọ́mọ tó ṣùgbọ́n oúnjẹ àti ntí máa padà di oúnjẹ haram ni kò sọ ìṣèkárò rẹ̀ kó kó pamọ́ ìka kíyèsáà ni wọ́n tó ti kọjá kan pamọ́ bẹ́ẹ̀ ní bí epo tẹ́ ẹ máa kó pamọ́ ó tètè kó jáde ó lọ sọ́dọ̀ tiẹ̀ nù ó kó jáde ó sì máa tà lọ́pọ̀ ọlọ́run ẹ̀ǹtún ní ṣe bẹ́ẹ̀ mọ́láyè eléyìí jìn tó bẹ́ẹ̀ ni èdèké táwọn máa yín mú báwọn kò wò nù àdáwà fi ń rówó nù tá ń lówó haram lẹ́yìn pàtàkì. àdìsí tó wá pẹ̀lú lẹ́yìn wọ́n jẹ́ àdìsí Abi ó gba alátọ́dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní la tusarru al-ibla wal ghanama ó ní ẹ má so ràkúnmí mọ́lẹ̀ ẹ sì má so àgùntàn mọ́lẹ̀ lọ́nà títí so wọ́n mọ́lẹ̀ kẹ́ so wọ́n mọ́lẹ̀ máa fún wa lóúnjẹ lójú kan náà lọ́nà títí so wọ́n mọ́lẹ̀ yóò fi wá mú kí mílíkì kó péjọ sínú ọ̀yàn wọn tí ó wàá jọ bí ẹranko tó sanra lójú ẹni tó bá fẹ́ rà ọ́ láì jẹ́ pé àwọn mọ̀ pé mílìkì lásán ló péjọ sínú ọyàn rẹ̀ ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ nù ọ̀rọ̀ kékeré ìtumọ̀ rẹ̀ nù. láti sọ́rú àlébèlà wọ̀lọ́gánà ẹ má sọ̀rọ̀ àkọ́mí àti àgùntàn mẹ́lẹ̀ lọ́nà títí so wọ́n mẹ́lẹ̀ yóò fi mú kí milk kó péjọ sínú ọyàn wọn tí òbí wa jọ bí ẹranko tó sanra lójú ẹni tó bá fẹ́ rà láì ní mọ̀ yìí pé mílìkì lásán ló péjọ sí ara rẹ̀ torí pé bí mílìkì yẹn ṣe ń péjọ kàn ní fún un ẹ̀yin ọmọ àwọn òkú ẹranko yìí sanra dáadáa ẹ̀yin ò ní mọ̀ pé ẹ̀yin yẹn fún ara rẹ̀ o ànábìlẹ̀ gbọ́dọ̀ sí ìgbà táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àdùnsí làwọn adarúkọ ràkúnmí àti àgùtàn tó túmọ̀ sí pé a lè ṣe bẹ́ẹ̀ fún màálù ni àbá a lè ṣe bẹ́ẹ̀ tó wúrẹ́ kò túmọ̀ sí bó tilẹ̀ jẹ́ pé Ghana lédè lárúbáwá ti kárí àgùtàn àti wúrẹ́ kò túmọ̀ sí pé màálù náà wọ̀ bẹ̀ kò túmọ̀ sí pé màálù náà wọ̀ bẹ̀. àti gbogbo ẹranko tọ́tọ́ jẹ wọn wọ̀ tí wọ́n sì ní milk. ó túmọ̀ sí pé tafriyatul ibli wal ghanami wa ma shakalahuma haram. ká so ràkúnmí àbí àgùntàn àbí ẹranko tó jọ wọn ká wọn mọ́lẹ̀ lọ́nà tí milk ó fi péjọ sínú ọyàn wọn kó lè bá àjọ ẹranko tó sanra lójú haram nítorí pé anahiyo yaqtadi tahrim kíkọ̀ dáná bí kọ́ yẹn ń tọ́ka sí pé èèwọ̀ ni èèwọ̀ ni ká ti bẹ́ẹ̀. à ẹsẹ ilé ọmọ fún ara rẹ o níṣẹ́ ni mo fẹ́ ti fèsì tí sẹ́ni tí wọ́n bá rà kó lè rò pọ́ sanra ọ̀daràn ni ọ. torí pé anábìlẹ̀ gbọ́dọ̀ ṣe má ṣe ó sì túmọ̀ sí pé tí wọ́n bá ṣe ń kọ́ èèwọ̀ ni. فمن ابتاعها بعد ẹni tó bá wá ara rà fún mi tí wọ́n so mọ́lẹ̀ bá wọn ẹni tó bá tó bá ra àgùntàn tí wọ́n so mọ́lẹ̀ bá wọn tí ọyàn tó ti wá kún fún milk tí wọ́n fi lérò pé ẹranko yẹn sanra ni ìwọ́n ti ra ó ti kó sínú gàwúráì fọwọ́ wọn fi xeyìrì nàbọ̀rẹ́yìn ààyè àti sẹ̀sà kan nínú méjì wà fún un ààyè àti sẹ̀sà kan nínú méjì wà fún ọ sẹ́wọ̀n kí nìkan yẹn ti kó sínú bàbá yìí ààyè wá wà fún ọ láti sẹ̀sẹ̀ ẹ̀yọ̀kan nínú méjì. ààyè àti sẹ̀sẹ̀ ọ̀kan nínú méjì bá dá ẹni àlébà ha lẹ́yìn ìgbà tó bá fún mílk ààyè àti sẹ̀sẹ̀ ọ̀kan nínú méjì ti wà fún ọ báyìí. kí ló dé dáná fi sọ̀rọ̀ náà àrùsọ náà sọ pé lẹ́yìn ìgbà tó bá fún mílk torí kò ní hàn ọ wípé ń ṣe ni wọ́n fẹ́ gbọ́ mú àyàfìgbà tó bá tó fún mílk. gbaná ni ọha si sí ọ yi ti hàn gbogbo ju ẹranko yi ti gbẹ ju tí mo ṣe ń wò kọtara àṣírí tutù ẹ̀ka e màmá kó mílìkì jọ sínú rẹ ni kí n lè bá a rò kọsara ẹ̀hẹ́n tó bá ti wá hàn sí ọ àti nínú méjì wọ́n ti hùwà jàǹbá kan bẹ̀. àwọn òsì fún milk lára ẹran yẹn ṣé àyè àti sẹ̀sá wà fún un àyè àti sẹ̀sá wà fún un náà nínú kọ́dà padà àbí kọ́ máa mú lọ́lé ìyàtọ̀ tí ó kàn wá láàrin ti àtẹni tó ti fún iná ní kẹtàdé sì ń bá lọ. ìwọ fún milk o ti sanwó nítorí tí wọn fọ kẹrin wọn rí pé egun sálọ ń fọ kan egun egun ewé eléyìí ti jẹ gbogbo sálẹ rẹ sì kì òkì òun náà mílíkì lọ àbẹ lọba ní ìrora mọ tẹ́lẹ̀ yẹn á dá bí xiyẹrẹ làáyì tọba ní xiyẹrẹ oríṣiríṣiríṣi yẹn ni kí àyè àti sẹsà wà fún ọ pé ìrora mọ nítorí pé ọrá lè bù lára rẹ nítorí àlébù yẹn wàá sọ pé ọrà mọ wà á padà fún wa ó sì gbowó rẹ̀ padà nítorí bó ṣe gbà á ló ṣe kíni lọ́ọ̀dà padà ṣùgbọ́n ní tó ti mú délé eléyìí náà lè ti mú délé kó ti kó fura kó dàgbàdà o ṣùgbọ́n wọ́n ti mú délé ìwọ bá ti lọ́ọ́ dúkà ń bá ní òfun òfun mílíkì rẹ̀ gbàtò fún mẹ́rù lọ́hàn sí ọ pé a èwo lè léyìí adáwò anábìíní olùsẹ̀sà ìnṣá àmì sákàá lẹ́yìn ìgbà tó ti fún mílìkì yẹn kọ́ kọ́ máa bá lọ pé mo ti rà mo ti rà ná àdánwò tèmi sẹ́wọ̀n kẹ́ni tọ́ta inú rẹ̀ ó dùn pẹ̀lú eléyìí mọ́mìnì lélẹ́yìn kò ní dá padà láíláí mo ti rà mo ti rà ná wà ìṣe àròjẹ́hẹ́ wọ̀kọ́ àmì tẹ̀mọ̀rọ̀ tó bá sì wẹ̀ wà dá padà àmọ́ ń bá ń dá padà lẹ́yìn tó ti fún mílìkì wàá tó fi múdù mẹ́rin dẹ́bí nùkùn wàá fi múdù mẹ́rin dẹ́bí nùkùn yẹn ni kí ẹran yẹn plus múdù mẹ́rin dẹ́bí nù wáyé jáde sọ pé múdù mẹ́rin dẹ́bí nù wọ́n ní múdù mẹ́rin dẹ́bí nù yóò dúró nípò mílíkì tó ti fún muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wọn tọ́ nígbà tó ti fún milk tó o sì ti mú milk tó lè dá milk padà tẹ́ran milk tí mo fún ní káṣírí fi tu ẹ bá ń kówó mi anábì fi hàn pé ọ bá dá mílìkì padà ọ bá sì mú mílìkì ọ bá dá mílìkì padà ọ sì mú mílìkì fífún tó o ti fún mílìkì yẹn ó ti sọ mọ́tò mẹ́rin dàbínú bí ọ̀ràn yẹn lórí rẹ láti sàn wọ́n lè ṣe bá wọn fi mílìkì rẹ lẹ́nu ọ̀yàn rẹ̀ tábìlì ọ̀fun yàtọ̀ ti fún wàrà rẹ̀ wọn náà ti dára mọ́tò mẹ́rin dàbínú irú mọ́tò ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. ìmáàmù Muslim oníriwáyà kan tẹ́yà tẹ̀sí Bukhari pààlà bí sọ pé fọwọ́ fi xiyari tẹ̀lé ẹsẹ̀kẹ́ iyá ayé àti tẹ̀sáwà fún láàrin jọ mẹ́ta jọ mẹ́ta wọn fún ọ tó fi lè dá padà àbí kò sì fọ́ọ̀mù tó bá ti dá padà lẹ́yìn jọ mẹ́ta ajọ náà ti gbà mí kó tura o tura náà. nínú rìwáyà kan tí Imam Muslim tó gbé jáde ṣùgbọ́n Imam Bukhari náà gbé jáde tààlí kọ́ ó sọ̀rọ̀ yẹn ni kò gbé jáde gẹ́gẹ́ bí àdéhùn tó wà nù sàhíhì rẹ̀ ṣùgbọ́n ọ̀sán lọ́rọ̀ ọwọ́ àsọ̀rọ̀ tó ń bẹ lọ́dọ̀ àwọn míì àmọ́kè sí àdéhùn tó pé condition ti ni. sọ̀rọ̀ pé yẹ wa ṣé ọ̀rọ̀ á mà kò lè mà sẹ́kẹ̀ máa sọ̀sọ́ kú sọ. wọ́n lè láti ti kàn bẹnu Bukhari kò kọ́ fẹsẹ̀ rìn lẹ́yìn rọ́lá nínú Bukhari làdéhùn kò ti fẹsẹ̀ rìn ẹgbẹ́ sọ̀kúsọ̀. kíkò kọ́ lọ lé kíkò lọ kọ́ kí ó ná mùsùlùmí àti àdáwò lẹ́kàn máa gbé ká tó bá sọ pé Bukhari gba àdìsí kan wá ta'liqa gbogbo àdìsí nù Bukhari ẹ máa rí nígbà tí wọ́n máa sọ pé haddathana al àbí haddathana abubakar Bakr Abi Shayba qala haddathana qala haddathana. tó yọ máa mú ta ló sọ fún òun wa ta ló lóyún náà gbọ́ lọ́dọ̀ rẹ̀ ta ló náà tún gbọ́ lọ́dọ̀ rẹ̀ ta ló náà tún gbọ́ lọ́dọ̀ rẹ̀ títí dọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àdéhùn tí Bukhari bá gbà wá bẹ́ẹ̀ pẹ̀lú pé senate alhadith chain of authorities ìlà sọ pé àdéhùn dànù àdéhùn Bukhari àwọn Bukhari kan má àdéhùn kan wá ni ọkàn má àdéhùn kan báyìí. وردها معها صاعا من تمر قال صفا ọ̀dọ̀ ta ló náà ti gbọ́ tó fi dọdọ ànábì sallallahu alaihi wasallam sẹwọn kó nǹkan sọ̀rọ̀ ni kò sọ ta ló sọ fún ta ló gbà wá ta ló ṣe gbá ta ló ṣàwo sẹlẹ yà sọ pé zakarahu al-Bukhari fi sahihihi ta'liqa ẹhẹn a sọ pé Bukhari ọ sọ nínú tírà rẹ̀ lẹ́ni tó sọ̀rọ̀ kò jẹ́ òfìdí lélẹ̀ ó sọ̀rọ̀ ni. tí lè bá wa yé yín àwọn àdìsí tí Bukhari bá sọ bẹ́ẹ̀ kọ́ ló lè sọ pé kọ́ làbò Huraira. وجاء عن عن ابن عمر كما في قصة يعني كلا صفي من كل بلد وتطلع في بخاري أبو هريرة سوري ابن عمر تبقى تبقى بقى صفي أم وتعليق أسرة ايه هو هو ما تبقى قاري صوره قال ابو هريرة وذكر ابن عمر اللي يلدي الاربعة قال فعل ذكر فعل مبني للمعلوم واما تركات بين تصرم اقامي يوسف وقيل وقيل بمعنى فعل وذكر عن ابن عمر فعل مبني للمجهول نجات البخاري ذات مولور تيوب باوا قالوا تشين اوف اوثوريتي تبا تموا اول ولسواجه وقال تبا تقول وقال اصفي آه علقه البخاري بصيغه الجزم a sọ pé Bukhari sọ̀rọ̀ gba ọ̀nà tó fi hàn pé yáì ọ̀nbẹ àmọ́ kò sí lọ́dọ̀ tèmi mo rò pé yé ọ̀nbẹ àmọ́ kò sí lọ́dọ̀ tèmi yẹn ni kí tá a bá wù ọ̀dọ̀ tó ti gbà wá náà ọ̀fẹ́fẹ́ ẹ̀rin lẹ̀ ṣùgbọ́n kò lágbára bí ètè mi bá pè ní kíni sahih. gẹ́gẹ́ bí man amila amalan laysa alayhi amruna fahuwa radd. imam muslim gbé jáde nínú sahihi rẹ̀ ní hadith tó ní sanad ọ̀darúkọ chain of authority ṣùgbọ́n nígbà tí imam bukhari tó gbé jáde nìyẹn man man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad àwọn méjèèjì gbé jáde pẹ̀lú chain of authority ṣùgbọ́n muslim nìkan ló gbé man amila amalan laysa alayhi amruna fa huwa rad ló gbé jáde ń gbé jáde hadith sahihi. Bukhari kò gbé jáde ní gbé jáde àdéhùn tó sahih lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ọwà sọ̀rọ̀ tàlíkà òṣòrọ̀ wọ́n wọ́n kọ́lọ̀ Rasulullah sallallahu alaihi wasallam kọ́sọ́ ta lọ sọ fóun tó ná gbọ́lọ́dọ̀ tani tó ná gbọ́lọ́dọ̀ tani tó ná gbọ́lọ́dọ̀ tani kọ́sọ́ alábẹ̀sẹ̀ ìkọ̀sẹ̀ jẹ́sì òṣòrọ̀ lọ́nà tó fi hàn pé ń bẹ lọ́dọ̀ ẹni tó wà àmọ́ lọ́dọ̀ tó ń kọ́sọ́ tó bá sọ pé wàkìlà á sọ pé alákọ̀ọ́ Bukhari yorùbá sọ́kọ̀ ti tẹ̀mẹ̀rì yọ̀bọ̀ Bukhari sọ̀rọ̀ lọ́nà tó sàfihàn pé kò gbádùn ọ̀rọ̀ yóò gbádùn mọ̀rọ̀ pé yóò wá aha ṣe eléyìí ni torí ẹ̀ kì í ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lọ́rọ̀ kókó yíyan tí ọ̀gá lọ létí àbí tó bá lọ létí tọ́jú máa tó gbé ni nígbà tó ń kọ́ wọn tó àbí èrè nígbà lọ ilé kí ó sọ́tà páàsì ọ̀bẹ́ ọ̀bẹ́ fa tó àyíkóso lọ ilé tó lọ́gbẹ́ kọ̀ parí tó fi túlẹ̀ ẹ gbogbo nǹkan yóò ní yé akẹ́kọ̀tà so nítorí ẹ gbogbo orí náà lẹ́sìn fẹ́ máa yanu lọ́la fẹ́ máa sọ̀rọ̀ nígbà tó jẹ́ pé nǹkan ẹ̀sọ́ yé yín fẹ́ máa tẹ̀sán ọlọ́rú àbí òye wa so fẹ́ hàn bẹ̀rù ọ̀nà fẹ́ hàn nínú riwaya tí muslim gbà wá àmọ́ bukhari òun sọ̀rọ̀ ọlọ́run ti sọ pé wọ́n rọ́dà ha máa ha sọ àmì pààm wàá dá mọ́dù mẹ́rin oúnjẹ padà pẹ̀lú ẹ̀ ebi dẹ́bí ni wọ́n sọ tẹ́lẹ̀ bóòlù ló ti di mọ́dù mẹ́rin oúnjẹ látàmúrà oúnjẹ yẹn ọ̀gbọ́dọ̀ jẹ́ ti ṣe wíìkì oúnjẹ míì ti ṣe wíìkì bíi ṣàìyè. oúnjẹ mi tí ṣe tí ṣe wí gẹ́gẹ́ bí azadid gẹ́gẹ́ bí alaqif oúnjẹ mi tí ṣe àti ṣe wí padàpadà pẹ̀lú ẹ̀. قال البخاري بخاري وصحيح والتمر أكثر àwọn ìwáyà tó mú dẹ́bìnì wà lọ́pọ̀ jù mọ́tò mẹ́rin tó da padà yóò jẹ́ sí dẹ́bìnì so Bukhari ń fẹ́lẹ̀ lágbára fẹ́lẹ̀ báyìí wà. ṣókò hadithi yẹn oní ẹnìkan gbogbo ẹni tó bá rẹran eléyìí tán so mọ́lẹ̀ fúngbà pípẹ́ nítorí kírírù àti gbígbẹ rẹ̀ ọmọ bá hàn tẹni tí látàrí mílìkì tó ti péjọ sínú ọyàn rẹ̀ téèyàn bá rà téèyàn sì fún mílìkì rẹ̀ tó hàn síyàn pé ẹran tó ti hàn gbogbo rà àyè àti sí nínú méjì wà nínú kẹ́ bí mọ́kútọ̀ àdáwò tọ́lọ̀ ń àbí kẹ́ sì dá padà pẹ̀lú múdù mẹ́rin dàbínù eléyìí ni tí adé sì ń tọ́ka sí. ǹjẹ́ nínú aṣọ ẹran mẹ́lẹ̀ kálíbù rẹ̀ ọ̀nà bá hàn nígbà haram ẹni tó sì sí irú rẹ̀ aláìdáni. ọ̀nà àtijọ́ wéèyàn níjẹ̀ ìbàjẹ́ ni ọlọ́run sọ pé wala ta'kulu amwalakum baynakum bil batil illa an takuna tijaratan an taradin minkum ẹ gbọ́dọ̀ máa jẹ owó yín láàrin ara yín níjẹ̀ ìbàjẹ́ àyàfi kọjá pé káràkátà tẹ́jọ yọnu sílẹ̀ sí àmì ah, òsèlè yọnu síkọ̀ ọ̀yàn níjẹ ní ìsìn ara tó ẹsọ mọ́lẹ̀ pé kí mílíkì ó lè kún ọ̀yàn rẹ̀ tó yàn yọnu sí ìyọnu sí ìdí inú tó sì dá padà. tẹ́lẹ̀ ìgbà yìí wa kí ló dé tánàbì sọ̀rọ̀ bá ní tẹ́ bá ti fún mílíkì rẹ̀ dàbí nù múdù mẹ́rin láti dípò rẹ̀ dàbí nù múdù mẹ́rin láti dípò rẹ̀ gẹ́gẹ́ bá ti fi ṣe wa lẹ́nu jumhurul fuqaha ni wọ́n sọ àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àtàn pọ̀ jù bẹ́ẹ̀ àwọn màlìkíyà gbogbo wọn sọ pé bẹ́ẹ̀ ni tó bá wàá dá ẹran yẹn padà pẹ̀lú múdù mẹ́rin dàbí nù. Abu Hanifa wọn ni rárá rárá rárá rárá kò sí déédéé lọ́dọ̀ táwọn. kí ló dé wọ́n ní ètò máa ṣẹlẹ̀ ní títí bá ti fún tó bá ti fún mílíkì náà dá padà pẹ̀lú ẹran mílíkì wọn kọ́ dá padà pẹ̀lú tọ́gbọ́ wá ṣẹlẹ̀ kó o ti mu mílì kó o tó lọ dà padà àmọ́ òtí ẹ̀mú ọ̀dànù ni kó o tó lọ dà padà ó béèrè iye tó wo mílìkì irú rẹ̀ bá lè jẹ́ wàá wá dẹ́ ẹran yẹn padà pẹ̀lú owó mílìkì tó fún kí ló dé wọ́n ní báwo làdínkù ti fẹ́ sọ pé mọ́dù mẹ́rin jẹ́ bínú ládàá padà dípò mílìkì mílìkì lè pọ̀ ó lè mọ́pọ̀ tọ́ba pọ̀ gan owó rẹ̀ lè má ka owó dẹ́bí lè mọ́tò mẹ́rin ágbẹ́sì rẹ̀ ti tọ́ba kéré. àwọn sì ti mà nínú òfin ṣẹ̀ríyà wípé kíyàmọ̀ ìmọ̀tìlẹ̀fẹ́ owó tá a máa san bí tá a bá bàjẹ́ tọ́wọ́ pé nígbà tó ń ti fún mílíkì ní ìsìn ó ti bàjẹ́ fún olówó rẹ̀ ẹni tó ti fún mílíkì kúrò ní ọyàn ẹran ó ti bàjẹ́ fún olówó rẹ̀ kí ló dé bá sílẹ̀ ọyàn. wọ́n ní sílẹ̀ ó ti ba mílíkì jẹ́ fún ẹni tó ní òfin ṣẹlẹ̀ àjùsọ ibi tá a bá fẹ́ sanwó tá a bàjẹ́ irú nǹkan tá a bàjẹ́ náà láti san ọkàn máa ń ṣẹ̀tẹ́ nìkan fún ọmọ náà kò burú ló kàn ṣe sí tiẹ̀ wọ́n jẹ́ ìrọ̀rà mi wà lọ́ra wà. títí àárí ajẹ́ pé kò sí wàhálà yìí ru owó rẹ̀ ru tí ẹ̀yin ọ̀sọ́ yìí pé yóò dá mílíkì tó fún padà ẹ̀wọ̀n á ní dẹ́bìlì ní ọ̀dà padà ẹ̀ tí ìwé bí dẹ́bìlì ń ṣe pọ̀ ju owó mílíkì lọ àbí ọ̀pọ̀ jù lọ ẹ̀dá ni múdì mẹ́rin náà ní sọ ọ̀tàkù usul wọn ní hadith lọ́dọ̀ àwọn hanafi hànàfíyà hadith mukhalifu usul fala amalu bihi la yumkin It is a fundamental principle of jurisprudence. torí rẹ̀ kò sófin ṣiṣẹ́ ẹ gbọ́dọ̀ nítorí rẹ̀ àdéhùn yìí ń bẹ́nu tó yẹ pé àwọn hànàfi àwọn gbàrú dúdú láyé wọ́n pè sí fún ọjọ́ bá kọ́dà tí ẹ̀ máa ń ṣe hànàfi àgọ́ tó pè ṣe máa níbi tó kó fún wa dé pé kí lẹ́yìn sọ tó dùn lẹ́nu gbàtọ́ sọ pé tí bá nǹkan ní nǹkan jẹ́ irú nǹkan yẹn gangan gangan ni ó fi san tí ọba wa ríru rẹ̀ ní òtún sanwó rẹ̀ ẹ̀yin wá sọ pé bẹ́ẹ̀ bínú kò sí déédéé mílíkì bóòlù tó wá fẹ́ jẹ́ kò ní òdìpọ̀ rẹ̀ ìgbò náà ti mọta alákọ̀ọ́kọ́ náà tẹ tẹ tẹ wo yín mọ́ ìgbà náà bí náà lọ́kọ́ tọ́ alẹ́mi náà ló tuntun sọ eléyìí báyìí alḥadíìsì fi dáàtìhì ọ̀sùnmùn mùsàkìl wọn láti fi ìgbà fúnra ara rẹ̀ náà píríncípù tó dájú o torí rẹ̀ píríncípù ti tẹ́lẹ̀ yẹn eléyìí já kúrò mbẹ́ẹ̀. يقول ما من قاعدة إلا ولها استثناء وسوف كان تصدق على ذلك ومن لا يقوله إلا دا يقوله لما فرنسيس متعلمة وقال يا ها تقول لي هذه في لبدي قاعدة كان ننفق من أصول الفقه هذه من أصول مذهب الحنفي وان الخبر الواحد إذا خالف الأصول الخبر الواحد إذا خالف الأصول حديث تين كان على دين كان على دين كان ثم خبر الواحد يعني كي يسكت وانا وانا وين كان يو nígbà tó gbọ́ èèyàn kan náà lọ sọ fún ọ ìsìnkú àwọn àtà púpọ̀ ẹ̀rùn náà tó gbọ́ lọ́dọ̀ so ike tí لا خبر bá ń tọ́ fundamental principle nínú òfin تجربة gẹ́gẹ́ bá yes principle yẹn fundamental wípé gbogbo níta bá bàjẹ́ láyé àní ní sanwó rẹ̀ irú nǹkan yẹn ló fi dì tá a bá tó ríru rẹ̀ ló tó kan sanwó rẹ̀ iye tó wò rẹ̀ bá jẹ́ tẹ́lẹ̀ muttafaqun alayh so àwọn wa sọ wípé nígbà tí hadith eléyìí tó ti tako fundamental principle yẹn sáàfì hadith yẹn ṣiṣẹ́ ni àbí fundamental principle láti ṣiṣẹ́ lábàá sọ pé kábàrò yà lè fi ṣiṣẹ́ tọrọ tako fundamental principle lọ́dọ̀ hànàfíyà wọn ni ro àdìsí àwọn olè ti ṣiṣẹ́ yẹn ni kíkọ́ fọ́ọ̀mùrà rẹ̀ àwọn jùmọ̀ọ́rù fuqaha wọn láti ṣiṣẹ́ torí pé ọ̀nà aslun mustaqillun bi dhatihi ọ̀nà àti the principle tó dájú. tó yàtọ̀ sí àtọ̀fẹ̀rẹ̀yà níbẹ̀ yẹn ò ní dá irun tí ọbàjẹ́ padà o sì ní dá iye rẹ̀ padà ṣùgbọ́n dẹ́bínú lọ́ọ̀dà padà dẹ́bínú náà ti gbọ́dọ̀ jẹ́ mọ́dùmẹ́rin. sọ̀rọ̀ àwọn fòkànhá òkú pọ̀ jù lọ dáa jù níbi torí pé nǹkan bí sọ̀rọ̀ á tẹ̀sùn kan ọpọlọ wa àti píríncípù táwọn táwọn owó ọmọ nígbà táàbí ìsìnkàn bá ti takò nǹkan náà bí sọ sọ léyìí òun náà wa lọ́nà tá a fi mọ píríncípù táwọn owó ọmọ torí àwọn àsọpẹ́ lẹ́yìn ti di àyọkúrò. màlìkíyà àwọn náà ní pírẹ́sìpù kan bẹ́ẹ̀ táwọn náà máa fi takò àdéhìí eléyìí ni hànàfíyà ní àwọn pírẹ́sìpù nù ó à hànàfíyà ní àwọn pírẹ́sìpù tí wọ́n máa fi takò àdéhìí. wọ́n lè sọ pé ẹ̀rí ìtiwá náà Al-Kùránì ẹ̀rí ọ̀rọ̀ ìtiwá náà Al-Kùránì àtúwárí náà Sunnah ṣùgbọ́n nígbà tá a rí ẹ̀rí ọ̀rọ̀ inú súnà súnà tún fi àlékún kàn mo rò pé yé <laughs> ànàbíyà nìyẹn wípé wọn ló gbóná jù wípé súnà ti fi àlékún kàn tá a bá ní ká fi súnà mú wá ìsìfẹ́ yóò túmọ̀ sí wípé á rẹ̀ sọ pé ìtọ́wò àná àlùkùránì súnà ti parẹ́. àbí òye wa káwá sọ pé o kọ́bẹ̀rù wáhídì pakùrá ni ẹnu wọ̀ gbá torí ẹ ti sún náà lẹ̀ mo rò pé yóò wa wọ́n ń pè ní ale ala an-nass az-ziyadatu ala an-nass torí ẹ lọ́dọ̀ hànàfíyà nìyẹn wọ́n ti pè az-ziyadatu ala an-nass naskhun tí wọ́n á fi bá kẹ́kọ̀ọ́ pọ̀ jẹ́ àpèjúwe rẹ̀. لا صلاة لمن لم يقرأ بأم الكتاب gbogbo ẹjọ́ bá ti ké fatia kò ní sọ̀dà àwọn hanafiya ni àlefàdé fẹ̀sífẹ́ torí ẹ lọ́dọ̀ sí wọn tó bá ti débi sọ̀dà Allahu akbar tó bá rọ̀ ọlọ́run náà nù ọkàn lè sọ wípé la hawla wala quwwata illa billah gbogbo tó bá ti tọ́ka sí pọ̀ ń ṣe àgbégbá ọlọ́run tuntun bọ̀rọ̀ pé yé ẹ tó bá tò lẹ́yìn lè má mọ̀ ká tó sọ ẹ ẹyin tẹ̀ tẹ̀ gbé dànkarú wọ́n lè kọ́ kàfàrà nígbà tí wọ́n mọ́ sí kú. àbúrò sì lọ lọ sọ pé Allahu akbar kabira owó tó ní kabira tó gbogbo ẹ̀rọ wà nù fẹ́. Abu Hanifa ni tí wàá ti sọ Allahu akbar ọkàn lẹ́gbẹ̀ẹ́ idha jaa nasrullahi fati àǹkọ́ wọn ní fati àyàn kì í ṣe fọ́ọ̀rù wájibù ẹni pé wájibù bíi súnà torí kí wọ́n tún ní methodology tiwọn bó wọ́n ṣe ń lo wẹ̀ so terminology tiwọn tí wọ́n ń lò ọ yàtọ̀ síta àwọn àjàmá yòó wọn ní wájibù ni kì í ṣe kì í ṣe fọ́ọ̀rù torí ẹ wọn ní torí kó alukur'an sọ pé fọkọrọ ooo máa tẹ̀yẹ sára mi nà alukur'an bóòlù àti tìkọ́sì wa sọ pé fati àti máa tẹ̀yẹ sára àlè gbà wọlé ló ń sọ́yìn rà sórí bẹ́ẹ̀ ni àgbọ́yé táwọn fuqahau hànàfi tó lè bá yẹ wa àwọn pírẹ́sìpù tó pọ̀ tí wọ́n máa fi kọ́ àdé táwọn nílò kọ́nà àwọn lè sọ pé kọ́bọ́ọ̀rù ẹ̀ mansukh gbogbo àdìsí ọba ti tako mẹ́tàbọ̀ wọn lè ní torí rẹ̀ ẹni ọ̀kan nínú àwọn àfa Hanafi àwọn pè ní al ọkọ̀ tó rà kàn pè ní al الاعتبار في معرفة الناسخ والمنسوخ من أحاديث الرسول صلى الله عليه وآله وسلم فترى رلات معرفة ما تقارئ في تقارئ وبعرفة لا تتقون في مدى وحنا في موى منسوخ منسوخ منسوخ وكان دنبوين مالكي أنا نتوى أنا نتوى أولتوى وصفه الخبر الواحد إذا خالف عمل أهل المدينة الحديث يا يا والدي يا كالدي يا كالدي أو التقوسي أو على مدينة هنا عليلو عليلو والله عليك مثلك عمل أهل المدينة وني رواية العدد الكثير عن مثلهم إلى منتهى èèyàn tó pọ̀ jantirẹrẹ lọ́gbà wa látọ̀dọ̀ èèyàn tó pọ̀ jantirẹrẹ látọ̀dọ̀ èèyàn tó pọ̀ jantirẹrẹ títí rẹ ànábì sọ̀rọ̀ láti àwọn àfilẹ̀ nítorí ẹni tá a mọ̀ bóyá ń parọ́ ní àbẹ́sà torí ẹ̀ màlìkí àná ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àbí wọ́n kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n bá ti wá bí kan tó nǹkan nù sí tí wọ́n rí rà wọ́n fẹ́ khalafa amala ahlil madina ti khalafa amala ahlil madina khalas. torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màlìkíyà wọ́n fi yapa sáwọn afá ku amẹ́lò ahlẹ̀ mẹ́dínà ìmọ̀ ẹ̀sìtẹ́kù yẹ amẹ́lò ahlẹ̀ mẹ́dínà ó ní ìtumọ̀ àmọ́ kò sùn gbogbo gbà nítorí tí a lè pè ní amẹ́lò ahlẹ̀ mẹ́dínà ó lè pín sí oríṣiríṣi ọ̀nà wọ́n ní amẹ́lò ahlẹ̀ mẹ́dínà ti mímọ láyé ọ̀rọ̀ fún ilẹ̀ abẹ́rẹ́ wọ́n ninu alawo iṣẹ́ pé àmọ́ nípa rẹ̀ àti látọ̀nà pé wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn kan látọ̀dọ̀ àwọn kan látọ̀dọ̀ tó fi dáyé ànábi sallallahu alaihi wasallam hujja. أما عمل ti المدينة الذي مصدره الاجتهاد فلا حجة فيه. إذا ترى مدينة ذلك يجين وضع يجين وضع اجتهاد وضع أولى من اجتهاد غيره. lórí ìdíkọ́lọ́gbẹ́ lọ́dọ̀ àwọn ìgbàdínà wọn ní lúmúdù sórí ní láyé ànábì sallallahu alaihi wasallam alẹ́ rọ́ọ̀kì ala ayé agbọ́dọ̀ gbà nítorí pé ọmọ gbà lọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ gbà lọ́dọ̀ bàbá bàbá bàbá bàbá náà gbà lọ́dọ̀ títí tó fi ànábì pé èyí tí wọ́n nítorí pé ìwé ilé àìsàn òkú lè yí màdínà kan wá ní àálùn màdínà kan pé mẹ́sìlẹ̀ kò bá lè ọwọ́ ń jiyàn pé tí mo kà á lòwe à irọ́ lásán ọ̀ntẹ̀rẹ̀ ìgbẹ̀yẹ bẹ́ẹ̀ kó òkú lè yí rí ọwọ́ àti pé nítorí ọ̀kà á ní pé àti mẹ́sìlẹ̀ kò bá àwọn àpáta wà láyìíká rẹ̀ máa tẹ̀rẹ̀ ìgbẹ́ tó sáà bá sọ pé mẹ́sìlẹ̀ kò bá ní kò ní ìdìkọ̀ màdínà àálùn màdínà sọ náà pé ah nítorí mo ṣe ń kánú kan ni pé gbígbà tó tó ìrìn mẹ́rin mẹ́ta sí mẹ́sàlásì àlẹ́lẹ́ rẹ̀ ẹgbẹ́ máa gọ́ra rẹ̀ bàkírì ni sọ bàkírì ni àbàbà tó wà láàyè so irú rẹ̀ iná ni wọ́n fi mú àbúrò sí rahimahullah ọmọ kí Abu Hanif àti wá sí Madina àbí يا إما وانت مدينة بين محمد بن الحسن الشيباني عندي واتي ولد ومالي جاجا na sọ báàbù yusuf wípé kí lóyún tó lédò ọba sọ wípé ẹ̀hún tó jẹun tó báyìí tó sì fẹ̀ tó báyìí ọ̀dà kò burú tó o ti mú kínní tí sì di mi eléyìí náà ni múdùnú láyà nàbì lẹ́yìn rẹ̀ ló wá mú múdùn yẹn wá wá wọ́n wò sí ní táwọn gbọ́ yé ní ẹ̀ra wọ́n á rí i pé tàwọn yàtọ̀ sí nǹkan tó léyìí wọn. tọ́ nísìsiyìí tó ti rí léyìí báyìí pé ọ̀rọ̀ tiwa lọ́mọ tuntun bá délé nísìnyí àbúrò tí yín tẹ́ gbọ́ yín sí à tí yín ló ń gbọ́dọ̀ sọ nítorí pé léyìí kò nídìí ìyànjú kankan mímà nítorí <laughs> lò láyé ànábì mi. eléyìí ò bùkátà káwá máa jiyàn kankan wọn máa tanra jẹ irú àwọn nǹkan yẹn tó jẹ́ pé rìwáyà ló mú wa èèyàn nídìí láti máa ara àmọ̀dínà sọ pé báyìí ni Bilal máa ń pè sọ́láàtì tó nídìí ká máa nídìí ká but ìgbà yẹn ni òkè ṣe ní ìsìnká lára Madina náà ní ìsìnká pé Pakistan ń gbé India ń gbé ṣe gbogbo àwọn ẹrú wa ọmọ Nàìjíríà mo rò pé yé wa ẹ̀hẹ́n gbàgbé gbogbo wa kò sí tọ́ka ọkọ lẹ́sìn owó kálukú wá wa ẹ̀hẹ́n tòkè ṣe eré eléyìí ó ní títí dégbà kan títí dégbà rú ìmáàmù máàlìkì yẹn wọ́n kà fún àwọn aráàlú yìí nìsín nígbà tó àwọn tó bá jẹ yìí àwọn aṣọ pé amọlò alùmọ amọlò alùmọ dínà bá amọlò alùmọ dínà bá wọ́n ti mọ̀ pé ní lẹ́yìn náà ló kó bọ́pọ̀lọpọ̀ fọkànhá màlìkíyà táwọn náà ti ń sọ yìí pé mọlẹbi aleyhi la amọlò ẹnìdàdà e ẹgbọrọ àwọn náà bá to bí pé àlà amọlò filimagiri ní moroko Madina ló ti bẹ̀rẹ̀ ló bá to di moroko so ba seni àtúmọ̀ adika nínú tíra màlìkíyà le sale aleyhi la amọlò fi afirikiya. àyè ló bẹ́ẹ̀ láfíríkà yéésù áfíríkà ti wá yé because Africa ti wá yé ọyá ọkọ lónìí kọ́ńtínẹ́ǹtì wọn yẹ ọkọ lò fún mi torí bí wọ́n ń pè ní áfíríkà tunisia tunisia olóńjẹ áfíríkà láti ìgbà tí kọ́ńtínẹ́ǹtì eh, yìí ti mà ìtumọ̀ áfíríkà sì ni bìlẹ̀ ardil mushriqa ìlú tó ti kóòrùn máa ń ràn kankan bẹ́ẹ̀ so orúkọ yẹn lọ́wọ́ kárí gbogbo continent lẹ́yìn ọ̀rẹ́ but Tunisia ló lórúkọ yẹn láti pìlẹ̀ tóyẹ tó bá ń kanu tíra màlìkí àtẹnudọ pé lẹ́yìn sàárè ìhìlẹ̀ amẹ́lẹ́ fi áfíríkà ìtẹ́sọ̀ àlérò ní kí ni Tunisia eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. ìjà bá lónìí adúlọ́ níbi pé kí ló ń padà ẹran yẹn pẹ̀lú múdù mẹ́rin dàbí nù. tábà ti ṣe bẹ́ẹ̀ kí wọ́n á gbà padà á gbowó wa padà lè jẹ́ bó ṣe jẹ́ subhanaka Allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu